وفضائل لكنما التصديق منه هذا اعتقاد الشافعي ومالكي الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وآله وصحبه أجمعين تابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد lẹ́yìn tí ẹ lọ pẹ́ fún Allah subhanahu wa ta'ala ṣe salatu fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam kí ládà salatu ní ọmọ bá wọn ara ilé ẹ̀nàbí àti àwọn sahaba àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ti fi ó fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama ẹ̀rí ní àkókò kékeré yìí tí mo fẹ́ sáré bára wa sọ láàrin ìṣẹ́jú díẹ̀ tí a ní òní pé kọ́lọ̀ kó ṣàánú wa ẹ̀rí alámọ̀rí ọ̀rọ̀ àwọn sọ̀hábí anábùwà Muhammad sallallahu alayhi wa sallam alámọ̀rí ńláńlá ni àrùmí lè máa wò pé àtẹ́kù sí nǹkan ní àfi ọ̀rọ̀ àwọn sọ̀hábà ìní ọ̀láyé ó tó bẹ̀ ojú bẹ̀ lọ ìdí ni pé ṣe rí àwọn sọ̀hábà ridwanullahi àwọn gangan ló ní sábàbí wa lórí ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn gbogbo ohun tí a bá rò pa fẹ́ rí látara ìsìn ẹ̀wọ̀n pé tá a ti wọ́n fẹ́ rí látara ẹ̀sìn ọ̀nà àlìjẹ́nà ọ̀nà ìyọnu ọlọ́run ọ̀nà ní ipò tó ga níwájú ọlọ́run Allah subhanahu wa ta'ala ṣe gbogbo àwọn nǹkan yẹn pátápátá kò sí ìdálẹ̀ níbẹ̀ o àyàfi pẹ̀lú pé táwọn sọ̀hábẹ́ ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n mú wá tí wọ́n ti dá wa lẹ́kọ̀ọ́ ó túmọ̀ sí pé ẹ̀kọ́ wọn tí wọ́n kọ́ wa òun la fi mọ ẹ̀tọ́ àwọn òbí wa fún wọn ẹ̀kọ́ tí wọ́n gbà wá fún wa òun náà ni a fi mọ ẹ̀tọ́ aládùúgbò wa ẹ̀kọ́ tí wọ́n gbà wá fún wa òun náà ni n ta lè fi rí ọ̀nà ọlọ́run tó gbogbo táwọn òrùka fẹ́ẹ́ ṣe pátápátá àgbogbo ẹ̀ ni o láìyọ̀ kankan kalẹ̀ nínú tó ń jẹ́ dáadáa a pé ẹ̀kọ́ táwọn sàhábà yìí tí wọ́n ti fi lọ́lẹ̀ ni àbò làwọn náà sì ti kọ́ wọn kọ́ láti ọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ló jẹ́ pé àtàánù fi him tàánù fi dín wà tàánù fi makarim al وطعن في حسن المعاملات وطعن في العبادة وطعن في العقيدة وطعن في التوحيد وطعن في السنة وطعن في كل شيء سيبنوا أتلوا بيبا تينا بنوا أتلوا القرآن ني nítorí pàwọn ni wọ́n gbé alùkùránì wá fún wa níwájú wá di pàwọn tí wọ́n gbé alùkùránì wá fún wa a ti ń fojú mùnáfìkì wò wọ́n a ti ń rí alágàbàgebè láàrin wọn a ti ń ká àwọn kan léléṣekéte a ti ń ká àwọn kan lọ́dẹ̀ a ti ń pè wọ́n lópònú àti ń ta àwọn kan ló kù rọ ó gbọ́n nǹkan yìí ní tí ó fẹ́ mọ jọ ó ní pé kùránì wọn tí wọ́n gbé wá fún wa gan-an yóò nídìí ká kíyèsí nìyẹn bọ́lá bá lè ti ń kíyèsí àwọn tó gba kíní wá fún wa báyìí táàrò pa ń kíyèsí àwọn kan tí ó pàwà là gbọ́yé táwa là ń kíyèsí àwọn kankan lára wọn ó tọ́ sí pé tá ń kíyèsí gangan á padà mọ́ pẹ́ra lọ́bí pétọ̀ abájú wá kíyèsí wọn tán tẹ́ni tó ń gbé pèsè kíní ìbá sọ sí ìdìtán yóò kàn fún wa lọ́bí pétọ̀ tó bá ti wá rí báyìí kẹ́ni pé káwá kíyèsí alukur'an táwọn ènìyàn mú wá fún wa subhanallah in hadha lahu al-khusran al-mubin ọlọ́dàkùn mọ́jà ṣòfò mọ́jà ṣòrìbú ìdí nìyẹn gbogbo ẹ̀yin tí ọlọ́run ní kí ọ̀rọ̀ ọlọ́run bó máa yé ẹ dákun ìfẹ́ àwọn sọ̀hábà ẹ jẹ́ kó wà lẹ́mìí wa o ìfẹ́ àwọn sọ̀hábà ẹ jẹ́ kó wà lẹ́mìí àwọn ọmọ wa ẹ kọ́ àwọn ọmọ ní ìfẹ́ àwọn sọ̀hábà anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ní ìfẹ́ pé ká gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà láti gbọ́dọ̀ gba àwọn sọ̀hábì ànábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam láì níyàwó kẹlẹ̀ láàrin wọn ẹ àwọn ìkẹta bá wá ń rí láwọn àbújẹ ń jẹ kù àwọn láìfi torí pé wọn ń ṣẹni tó jẹ ma'sum àwọn sọ̀hábà ní ìṣubí ma'sumina min al-khata' wa min al-isyan hatta fil kaba'ir was-sagha'ir àwọn sọ̀hábà ò mórí bọ́ndì gbogbo àwọn ilé àwọn náà kullu bani adam khata gbogbo ma nabi adam ni yóò máa ṣe mistake aláti ṣe ni wa taṣọ wa khairul khata'ina tawwabun àwọn tó lóore jù náà tí ó bá ti mọ̀ ṣe àṣìṣe náà làwọn tí wọ́n bá ń túbá sáwọn sahaba radwanullahi alaihim wọn túbá kí wọ́n tó kú ọlọ́run ọba gbajú túbá wọn ọlọ́run ọba ti ti foríjì wọn ọlọ́run ọba ti pè wọ́n lọ́mọ àlùjánnà so àwọn táwọn bá wá dí láwọn àbújá ìjẹkù ẹ má jẹ́ ká jòkó tì ẹ má jẹ́ ká sọ yẹn di ṣúgbọ́n lọ́nà ṣáàrẹ́ káwá sọ di tó ipò ńlá mọ́ ẹran gbogbo àkókò wa ní gbogbo àsìkò wa ẹ wo báwọn èèyàn ṣe ń ná gbogbo agbára wọn lórí pé wọ́n ṣàfẹ́ bẹnu àtẹ́lú àwọn sọ̀hábà rẹ̀ lọ́wọ́ láyà rẹ̀ nítorí àwọn òṣìṣẹ́ àfẹ́ lọ́wọ́ sí pé kéèyàn kankan ti ẹ̀fẹ́ nu àbùkù kó fi ka àwọn bàbá àti wà ńlẹ̀ Yorùbá aláìrọ̀ ẹ máa ń yàyàn lẹ́nu gẹ̀kọ́ mo yọ tí máa ti anybody náà bàbá tó bá ṣáà ti lọ àfẹ́ kẹ́ni kankan bẹnu àtẹ́lù wọn àfẹ́ kẹ́ni kankan sọ láì fi wọn káṣà mọ́ ṣàdúrà fún wọn ìdàkùn táyà bá wá fẹ́ fáwọn bàbá wa àwọn bàbá wa bí i pé a ṣe ń tọrọ kọ́lọ̀ yọnu sí wọn àti ìmẹ́ntọ́lọ̀ yọnu sí àti ìmẹ́ntọ́lọ̀ kò fìyà jẹ bó jẹ́ pé àtàmọ́ kọ́lọ̀ fìyà jẹ nìkankan nínú wọn gbogbo wọn là ń ro kàn bí kọ́lọ̀ ọba kó bá yọnu sí wọn kó ṣàbúrúṣe fún wọn ẹ àwọn àṣìṣe wọn mímọ̀ ṣe wọn èyí tán ṣe tó bá súnà mú èyí tán ṣe tó jẹ́ bídà èyí tán ṣe tó pé wọn mọ̀ tó kiri akúfúrú gan ni àmọ́ wọn ò mọ̀ ẹ ọlọ́run bá forí gbogbo ẹ̀jẹ̀ wọn ẹ bá ti mọ̀ tọ̀rọ̀ jẹ́ bí bá ṣe ṣe fáwọn bàbá yẹn gẹ́lẹ́ bí èlú ṣe káwọn ìṣẹ́fọ́n sọ̀hábíà níbuwa Muhammad sallallahu alaihi wasallam sàmà afẹ́mọ̀ yọ àwọn afẹ́mọ̀ yọ ilé aláburú nínú àwọn sọ̀hábà ilé ìkíní kan nínú àwọn sọ̀hábà ilé ìkíní kan àwa ibà ṣe ń yọ wọ́n yìí àmọ́ pé bá ṣe ń yọ wọ́n yìí à ń bẹnu àtẹ́lù nǹkan tó gbé wá fún wa ni àwọn náà kọ́ ìwà tó dá àwọn náà àwọn náà gbà wá látọ̀dọ̀ ànábì àti ń bẹnu àtẹ́lù wà tó dá torí bá jẹ́ pé àwọn tó gbé nǹkan wá fún wa ò bá ti gbádùn mọ́ èyí tó gbé wá náà ká kíyèsí ká fura sí lókù ọlọ́kùn fún alágbọ̀yọ̀ rẹ̀ ó gbọ́yọ̀ olùgbọ́wá ẹ̀dá kùtọ́rìtọ́ lọ́run àwọn ọlọ́run ó ṣàlékún àgbóyé ẹ̀sìn fẹ́ni kọ̀ọ̀kan wa yóò ṣe àlékún òdúdúdú fún wa yẹ́n ìfẹ́ àwọn sàhábà ẹ̀dàkùn ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ẹ jẹ́ ká tíra kan bẹ wọ́n pe ní láàbù yàtọ̀ Sheikh Islam Ibn Taymiyyah ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ ní tíra yìí lọ́wọ́ pọ̀ sígbà ni ẹsẹ̀ lé oní ni ká ha sórí àwọn ọmọ wa ká jẹ́ ká ha sórí ahubbu sahabati kullihim li madhhabun wa mawaddatul qurba biha ọ̀nà mọ́sà fún wa ní rẹ̀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 لا تريوا قلبا أبو بكر الصديق رضي الله تعالى عنه عمر بن الخطاب رضي الله تعالى عنه عثمان بن عفان رضي الله تعالى عنه علي بن أبي طالب رضي الله تعالى عنه أنا مشاكم أجاب ويروري والسلام عليكم ورحمة الله وبركاته وعقيدتي

فضائل لكنما الصديق منه ولكلهم الكريم المنكر نقل السراج غير كيفي وأقر بالبلاد والأرض التي أرجو بأني من قريب أذهل وقد أصير ما الزفر قد هنني ناجي وآخر مهمل اعتقاد الشافعي ومالكي هذا اعتقاد الشافعي ومالك وأبي حنيفة ثم أحمد ينقل فموفق فإن اتبعته فإن اتبعت سبيلهم فموفق فإن ابتدع فإن ابتدعت فما عليه ونويا سائلي عن مذهبي وحقيقتي رزق الهدى من للهداية يسأل قادر على وفضائله فهو الكريم فذا القرآن وراءه ومالكي أعوذ بالله من الشيطان الرجيم إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا, إلا أن يقولوا ربنا الله إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز